ṣe tóbi tó táàlẹ̀ rẹ̀ dá sáńsẹ̀ mi ń bẹ̀ sáńdádùn bíi pé kò ní ta má tí gbogbo àwọn èèyàn ń sẹ̀ máìkì ta mú láwọn yìí náà ń sẹ̀ òun náà ní bí ń bí àwọn sóbì láwọn èèyàn ń gbọ́ wa àwọn táwa náà mú máìkì lọ́wọ́ àwa náà ń sẹ̀ gbogbo àwọn ẹ̀mí náà ń rìn kí ń sẹ̀ gbogbo bíbẹ́ dáàlì tí ń bẹ̀ yìí ibíbẹ̀ wọn ó nígbà tí ó bẹ̀ dé lórí wọn lórí ilẹ̀ ayé ó nígbà tí wọ́n rí wọn dé ayé gan fún ẹ ó jàrédé tí ò ní dáyé máa torí pọ́nà ọba ọlọ́run bó ṣe kà wọ́n lọ bó ọlọ́run bó ṣe ka gbogbo àwọn tí ń sẹ̀ nírun nígbà tásìkò títàn ayé bá dé ọ̀nà tọ́lọ́run bó fi kà wọ́n lọ làṣẹ tọ́lọ́run bá àlejò ọlọ́pàá bẹ̀rẹ̀ tó fi lè so ọlọ́run pàṣẹ kí wọ́n fẹ́ atẹ́gùn ìfẹ́ atẹ́gùn sínú o àkídà ńláńlá kan ní nínú àwọn àkídà tí mùsùlùmí dé báyìí alhayasi dùnìyà ayé pẹ́kọ́ náà ló kéré jù ìsẹ̀mí ayé o náà ló yẹ pẹ́rẹ jù ní ó tẹ̀ kálùkìyàmà tí ń jẹ alhayatu al'akhiratu ìsẹ̀mí ìgbẹ̀yìn kó lè bà wá dé bó láàṣẹ ma àmì owó lámì àkọ́kọ́ nínú àwọn àmì tààmà kálùkìyàmà fi dé ọ̀nà òfin àpàṣẹ fúnkánú àwọn ẹ̀dá wa pé fa atẹ́gùn sínú ohun tá ń pè ní fẹ́rẹ̀ nígbàtí ẹ̀dá yìí tá ń padà bọ̀ wá sọ mọ́ nípa rẹ̀ bá wá ti wá fẹ́ atẹ́gùn sínú ohun tó kàn fèrè ká ọ̀sán ìwọ̀n fi sọ́mọ́ àti wọ́n gbogbo tí ń bẹ nínú òkè orí ilẹ̀ ẹlẹ́nu ẹ̀dá ọlọ́run gbogbo wọn ni wọ́n sọ ni wọ́n dẹ̀kú ìdẹ́kù ìbẹ̀rù ni ó kọ́kọ́ dà á sí wọn lára irú ìdẹ́kù ami àkọ́kọ́ àmì tí ó ṣẹlẹ̀ lórílẹ̀ tí ń gáyẹ̀ kálùkì àmàdì súnmá ó ti dé pàṣọ ìkọ máa ń wà máa ń wù ná gbogbo tí ń ṣẹlẹ̀ tí ń ṣẹ̀mí orí ilẹ̀ ẹlẹ̀ ni adégbogbo tí ń sẹ̀rẹ̀ lókè sánà ni wọ́n sọ ẹ̀kọ́ wọ́n dẹ̀kú ìlà abẹ́rẹ́ náà bá lẹ́kẹ́ ọlá bá fẹ́ tí ò fẹ́ kó dákú

gbé bọ̀ wá rọ̀jùlóhùn arákùnrin kan ni yàlú tó háọ́dọ̀ ebòlè yìí tí na ń tún àgbàlá tí ń so ẹran rẹ̀ sí tí ń tún ṣe àgbàlá ilé ó máa bẹ kó máa tán àgbàlá ara òun ṣe kọ́lẹ̀ fàyọ̀sọ̀ ápù kí á nígbà tí arákùnrin yìí bá gbọ́ dídùn ìfan atẹ́gùn sínú òhò yìí ànábìrin ni ó dẹ̀kú tó máa ti wá dẹ́kú kọ́ gbogbo èèyàn kọ́ náà látẹ́gùn láàrin òyó máa wá dé tiwọn gbogbo ẹni ariwo yí bá ti wá dèjì rẹ̀ náà ni ó máa kú lọ nínú ọ̀rọ̀ mi tí anábà Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n fi ń sàlàyé bó o ní dídùn ìwò yìí ó ṣe ka gbogbo ẹ̀ dárẹ́ kíákíá láì nípẹ́ anábì ní ọ̀làtàkú máa ń nà sàáàtù ẹjẹ́ lọ kọ́dà nígbàtálì kìyàmù ó dé àwọn èèyàn máa ṣe ìṣe ayé wọn lọ ni àwọn èèyàn ò ní máa jẹ́ni tí ó mọ̀ pálí kìyàmù ó dé kìyàmù ó dé lójijì ní ó dé lójijì pé ní ó àárẹ̀yàn méjì kan aláṣọ eléyìí ẹ̀ǹtàṣọ ẹnìkan fẹ́ raṣọ lọ́wọ́ rẹ̀ ẹni tí ó raṣọ lọ́wọ́ rẹ̀ ó wá nípò náà kìlìbà àwọn bí ó pa méjì lọ rẹ̀ àbọ́pa mẹ́ta anábì ní wọ́n na aṣọ wọn láti lè wọ́n pa láyàtẹ́ báyà áàmì wọn ò sì ní rí aṣọ náà wọn ò ní rí rà wọn ò ní rí bí rí wọn wà láyà tó rí áàmì wọn ò ní rí bí rí kápadà tálkìyà mọ́ fi gbàmọ́ lọ́wọ́ wọ̀làtàkú wọn nà sàátù alálìkìyà mọ́ dé nínú àwọn bí ó ṣe báwọn èèyàn lójijì dé ní ó dé wà kọ́dí sọ̀rọ̀ fàmù rọ́jú lùbí lábánilẹ́kẹ́ tí arákùnrin ẹ̀ká tó ní màlúù tó lọ màámà lọ fún màlúù ẹ̀ ó lọ fún wàrà lábẹ́ màlúù ẹ̀ pàlàyàpọ̀ ámù òsì ní rí wàrà náà gbẹ́mù tí ó fi kú pàtàkù mọ́nà sàátù alìkìyàmù òdè wọ́n wà yìí ní tó ha ọ̀dọ̀ ẹlòmíì ní olóńfẹ́ máa

iṣẹ́ dáadáa ṣáájú ọlọ́kù tí ò bá yẹ wa bí kú sí máa ń bá wọn tí ó kú lójijì náà láti yá bàbá lójì kú sí nìkan tó kú látàkì yẹn máa sàárẹ̀ káàrẹ̀ púpọ̀ nígbà tí kú ó bá dé onímọ̀ ìpínlẹ̀ yóò dìrò tó inú màtíẹ́ nìkan kan bí kú wá bẹ́ni tó kú lójijì àlèkìyá máa náà ó bá wọn tí ó bá lójijì ńṣá gbọ́dọ̀ máa ṣe kálíkì àmà tó débi kí á rí wípé iṣẹ́ rí kò já lọ́wọ́ wa. ẹ̀wá rí bóòlù ìròyìn ìwo ta ní òun ni wọ́n fẹ́ atẹ́gùn sí tí ìfẹ́ atẹ́gùn sí ta ń pè ní pèrè tí ó wà ká gbogbo ẹ̀dá rẹ̀ bóòlù ó sì jẹ́ asúrù ẹja nínú kùránì tẹ́lọ̀ níwà ló fi kọ́ fi súrì ìtumọ̀ sùúrù ni alùkọ́rùn alùkọ́rùn bí màánà ìwò ìjọlọ́wọ̀gbà àríkẹ́ọlá táwọn sọ ábẹ́lẹ̀ ń gẹ́nà lọ́rùn nígbàtí ayà sọ kalẹ̀ yẹ́gbẹ́ wá ní pẹ́fọ̀ kò sùúrù tó táwọn sọ ábẹ́lágbáwá náà làwọn náà ń gọ́yé wọ́n ní bùkátà àti lọ́gbọ́n oníṣẹ́ ọlọ́run abdullahi muhammad ma'asi ó sọ wípé ní jẹ́ àárọ̀ bí lágbàbá àárọ̀ oko gánjọ́ kan ó lọ bá òjíṣẹ́ ọlọ́ọ̀bà lókè ọlọ́sọlọ́wọ́ àlẹ́yìn wọ́sàn lára fàkọ́ọ̀lù ó lè òjíṣẹ́ ọlọ́wọ́ masúrù à ń kakùránì wọ́n nù fi kọ̀fì súrì kí ni ti jẹ́ súrù kọ́ọ̀lá súrù lábẹ́ni ti jẹ́ súrù ń wọ́rọ̀ ọlọ́ kọ̀rùn náà yóò ń kọ́ ìwò kan ni tí wọ́n fẹ́ atẹ́gùn sí ìwọ kìí ṣèwò àgbò kìí ṣèwò àgbò ọlọ́run bá àlejò alápè ní ìwò kó lè bá súnmọ́lá aká ìwà ni in ti ní ìwò mú ẹ̀dà ọlọ́pọ̀ ìwò ní rọ́rọ́ bíbẹ̀ tó ń fi ẹgbẹ́ àmà ní pé asúrù nígbà tí ọlọ́run bá fẹ́ pa gbogbo ẹ̀dá yẹ ọlọ́run bó ní kí wọ́n fẹ́ asúrù àwọn àbá àwọn akọ́lé ní ìfẹ́ fèrè pé ẹni tí ò tí kúkú lẹ́yìn náà ọlọ́run bó ti padà ní ká fẹ́ tí ó túmọ̀ pé gbogbo ẹ̀dá ti kú ẹ̀ dìde padà kì í ṣe náà ká ní wọ́n ìgbà tí wọ́n fẹ́ ìhò wọ́n fẹ́ atẹ́gùn sínú hò ní mẹ́nu sọ́dọ̀ zùmọ́rì wípé wọ́n ló fẹ́ kọfẹ́ sóró pásọ̀ tẹ̀wọ̀sọ́rọ̀ man fi samawati wa man fi ardi àlàkó mẹ́nà àti mẹ́lọ́pẹ̀ fún àwọn ìlànà ìjọba musa mẹ́lọ́pẹ̀ sẹ́wà ibrahim mẹ́lọ́pẹ̀ sẹ́wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ nábì tí wọ́n ti kú bẹ́ẹ̀ wọ́n sì jẹ́ àwọn àpàtì ìjákù yòókù wa nígbà tá bá fẹ́ atẹ́gùn sí wọn bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń pè láàbùrì yẹ̀ṣùmúrù máa lọ́dún wá pàṣẹ kátútú fèrè ní ìfà sínú kátàtẹ́gùn ní ìṣẹ́ sínú bèrè ẹni ń dátẹ́gùn owó mú gbogbo ẹ̀yẹ tẹ́ ti kú ẹ̀dìdì ẹwà sì kìyà rìn ẹ̀nà pè ní fèrè kú tó máa ń fẹ́ kọ̀ pé ní ó kọ̀ القيامة sí bí màlúù àdúgbò ẹ bá ṣe lè tóbi tó ihò rẹ̀ jù ihò rẹ̀ ihò rẹ̀ àlè gbéṣẹ́ gbẹ́ ìwọ ọlọ́run ọba àríkẹ́ ọlá torí ìwò eléyìí ìwò ẹ̀dá ọ̀tọ̀ kan ni ọlọ́run dá láti pa gbogbo ayé rẹ́yẹ́rẹ́ ni tá padà ṣàlàyé níbi tí òjíṣẹ́ ọlọ́run ṣàlàyé fún wa tó kọfì sóò mẹ́rin ẹni ẹni tí ó bló sínú òhò yìí ní tó gbajúmọ̀ nínú àti ẹmọ̀ rẹ̀ tá a máa gbọ́ òní wípé ẹni tí ó fà fèrè ní jẹ́ ìsìnkàfè àwọn aláìkàfẹ́ ìgbàgbẹ́ tí wọ́n gbajúmọ̀ lẹ́nu wa jìbìrì ìlú gbajúmọ̀ lẹ́nu wa ìsìnkàfè ìlú gbajúmọ̀ lẹ́nu wa mika ìlú gbajúmọ̀ lẹ́nu sàlàyé wọn bá iṣẹ́ tí ẹni tí ó kọ bèrè yóò ṣe kọ́dà wọ́n ní ọlọ́wọ́n bá àríkẹ́ ọláwọ̀ dámà láyíká yìí ń torí ìkẹ́kẹ́ àfíntò sẹ́yìn ìnáwà ó lè dá ń torí kó lè bá fẹ́ afẹ́fẹ́ sínú òun tẹ́kọ́ ní sọ́lọ́wọ́n bá àríkẹ́ ọlá anábì sàlàyé fún wa kí á nà sọ́rọ̀ ìbàṣọ́ kí màláìkà tí ó fẹ́ atẹ́kọ̀ọ́ sínú musta'id da'iman lẹ́fọ́ láti ìgbà tọ́nà ti dáa ló ti rẹ́dì àtìkàdọ́gbọ̀n bí kí ẹ̀fẹ́ sáré kí wá máa kí ẹ gbé ẹsẹ̀ sókè ní ìrètí góò bẹ́ẹ̀ náà ni màláìkà yìí ló ti mú fèrè lọ́wọ́ tipẹ́tipẹ́ wọn ti bí mi àti ẹ láti ìgbà tí màláìkà yìí ti bẹ̀ láyé lọ́rùn ló ti rẹ́dì musta'id da'iman lẹ́fọ́ ojoojúmọ́ ayé báyìí etí rẹ̀ o etí rẹ̀ o kò padé rí etí rẹ̀ ń mú ó ẹ̀sìpẹ́pì àti ọlọ́run kó yá fara báyìí láti ìgbà tọ́nà ti dá kò sí nǹkan nítorí retí ni pé àṣẹ òǹfò yẹfẹ́ pípé anábìyí ni pé ìnàtọ́nù fasọ́ọ̀nù ìṣòro mú kìlà bíi mùsàlùdùn yanzuru nahwa al-arsh pé ojú màláíkà tí ó fẹ́ atẹ́gùn sínú òhò yìí ojú rẹ̀ láti ìgbà tọ́lọ̀ ti dá ló ti bẹ̀rẹ̀ sí máa retí àṣẹ ya fán báyìí ìtíkà rẹ̀ ti ní pé ìrètí kásẹ̀ ọlọ́run ọba àlekè ọlá dé wọ́n lójú yìí láti ìgbà yìí ní wà láàṣẹ ọlọ́run pé kí ìwò kó má lọ sí mẹ́sẹ̀ kọ́lọ̀ wọ́n wà kóun lásẹ̀ wọ́n wà á والنبي كأن عينيه كوكبان رؤيا ojú rẹ̀ ti ṣàbò tí ń retí ibú ọlọ́run sí pọ̀ lásán kó ń fà á ẹ̀rù bí pé ìràwọ̀ ńlá rẹ̀ báyìí báyìí tí ń túmọ̀ pé preparation àti lásìkò tí màláíkà yìí ti ń retí kọ́lọ́wọ́ bá kọ́ lásìkò ọba fèrè yìí á ti gbà tọ́lọ́wọ́ ti dá ẹgbẹ́ tó lẹ́nu àmì ẹ̀ tí ń túmọ̀ ní pé lásìkò ní àti ẹ̀yí káyé ti súnmọ́ láti káyé ìrètí ìgbáradì ìgbáradì màláíkà yìí kọ́ odù tẹ́lẹ̀tẹ́lẹ̀ inú fa gbogbo ilẹ̀ náà òṣèlú ọba ìrìnlẹ̀ ọlá tí a bọ́ sáájú ọ̀rọ̀ nígbà wọ́n lànà láti sọ wípé kẹ́gbà àmàámù ìsìnmọ̀ wá gbádùn ìsìnmọ̀ wá jayé wàkọ́dínlẹ́ta fọ́mà sọ igbó lẹ́kọ́rú ní ìlúkọ́rúnà kí ní ọmọ ìmọ̀ àdúrú láyé tí mo mọ̀ pẹ́ ni tí ó fa fèrè ti gbá fèrè wáyé wàhálà àdàbò àtàwù ó ti máa mọ̀ ó ti ní ẹgbẹ́ ọ̀rọ̀ àpapọ̀ ẹ̀kọ́ ojú pẹ́ ní ẹgbọ́n pẹ́ ojú ló báyà sí ó ti máa mọ̀ ó ti lẹ ojú já tiẹ̀ máa wí kọ́nà lè bá jẹ́ kí ewu yẹ kó kó má pọ̀ nù ju náà lọ náà lè kó wúlò ẹyẹ kó máa yín lẹ́nu àsìkò náà wà wọ́n wà ní ọ̀nà ìlú wà kí ìlú tàwa kan ní ara wà lọ́rọ̀ náà ẹlẹ́kí gbólóhùn lẹ́yìn ìlú máa yín lẹ́nu kí àsìkò náà ń wí nù nígbà tí wọn ti ń bẹ إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل قل يا ويلي يا ويلي ọlọ́run dáadáa ni pé nígbà tá bá ń bẹnu ìnira kẹ́lìmọ̀ hasibuna Allah wa ni'mal wakil ò kéfì ṣeré gbọ́n sọ̀hábà wọ́n máa ń ogun tí ọ̀tá bá kọ́ wọ́n á sì rí kẹ́lẹ̀ ọlọ́run sì yí máa ń fi ń jẹ́ kí wọ́n borí àwọn ọ̀tá níbi sọ àwọn àkọsọ wípé ní ọjọ́ kan ó ń bẹ̀bẹ̀ láwọn ọ̀tá tó hàn fún wọn àwọn ọ̀tá òun ò lè dá wọn ó sì rí hasibuna wọ́n wà ìrìnlọ kí ó sì ráwọn àwọn níkà kan náà níkà náà bìí lọ́wọ́ ọba ẹ̀kọ́ ẹ̀rẹ́ jùlọ náà ilé àgbàbì lè kí ó ṣiṣẹ́ jùlọ lákàtà lára wa lẹ́kọ̀ọ́ ilé àgbàbì kìí ṣe àwọn náà tí máa ń le iye tí máa ń pọ̀ bẹ́ẹ̀ náà ilé àgbàbì kò lówó lọ́wọ́ pé àwọn gbọ́dọ̀ wọ́n gbà lẹ́mí lọ́wọ́ gbé náà kàdíkà tó ń tó mọ́tò tẹ́ ti fi kò ní ṣiṣẹ́ bí ó bá ṣiṣẹ́ ìṣẹ́kúṣe ló sì bí ẹ̀ mẹ́lẹ́kàlẹ́ ọlọ́run ọba àlẹ́kẹ́ ọlá lẹ́kàlẹ́ ànábìtà lẹ́bí máa bá wọn sàádà mùmí ní ọ̀nà ló ṣiṣẹ́ jù òun ló yára dáhùn jù ní ó tún máa ṣe ẹ́ tún máa gbẹ̀sẹ̀ tó ní bọ́lọ̀ ọlọ́run ló sábà bọ́ lọ́rọ̀ tí ó pọ̀ tẹ̀lẹ̀ yìí ṣe lè tó ní ká máa rí òun gan-an ọjọ́ bẹ́ẹ̀ mau ó pàlìkìyàmọ̀ ò ní dé ayé ò ní ka ẹ́ àti kójọ pọ́jọ júmọ́ náà ni ó jásí náà wà ni nabi ní nábi ní ọ̀sá ìnàbí náà bọ́lẹ̀ ayé àdàkún yá ọmọ ìdùnnú àti ní àwọn ọjọ́ ayíkẹ́ máa ń lò kò sí ìtò lọ́lá tó tó fi dákùn tí ò ní sẹ́mi lórílẹ̀ ayé lẹ́yìn ẹ̀má tó wá jẹ́bẹ̀ àdábẹ́fà fèrú aláyà mínà sọ́lá ti fi yìí tọ́lọ̀ bá ní kẹ́ ẹ 对对对对 tí ẹ̀ ní máa bẹ̀rù kó wá lékún níjọsìn pé à ah, kó mẹ́jẹ̀ kó ní wá jẹ́ o anábì ní ilẹ̀ àlùjẹ́nu wà lè ṣe àlùjẹ́nu àtẹ̀yàn nìkan ní ìṣe wọlé àdéhùn ẹ̀mí ló wá ní ó fà àwọn àfáàrí ní ọ̀rọ̀ mẹ́ta lórí rẹ̀ ìmẹ́nà àwọn olùmọ̀ tí wọ́n ni anáfíkò fi sórí tẹ̀kúrò náà púpọ̀ta ẹni pẹ́ẹ̀ méjì ni wọ́n fa fèrè fàádágọ́ ìwòlè àyàt ẹlẹ́sì ló bá ti bẹnu àyàtà kàfún aṣáájú tí wọ́n ní fi sórí sọ ìhá ìfàfèrè ìjágbe mẹ́dà tàájàgbe máwọn tí ń bẹ lórí ilẹ̀ àtàwọn tí ń bẹ lókè sánmà tí ìjágbe yóò pa àwọn ọmọ lọ ní mayaruru pé الامتنان يكون مفريو مفريو الأول تكون إسرها Gracias. we àti kò lè kúnná lílé àyàtì wà lílé màmáàtì bọ́nà sí dáwà fún ká máa bẹ náà ló dáwà fún pàápàdà sẹ́nìkan tí yóò máa bẹ lẹ́yìn tọ́lọ́wọ́ bá bá ti lé kí gbogbo ẹ̀dá máa wá bẹ ọwọ́ kí gbogbo ẹ̀dá máa bẹ máa kò sẹ́nìkan tí ó máa bẹ tọ́lọ́wọ́ bá nìkan ní ẹni tí ó máa kullu shay'in halikun illa wajhahu gbogbo tí ń bẹ ní ó parí yẹyẹ àfọlọ́wọ́ba àgbẹ̀ ọ̀dá kullu shay'in fa kullu shay'in fa kullu shay'in fa ní nílò wọ́n ìbá ọlọ́gbogbo tí ń jẹ́ pé tí ń bẹ ní ó parí yẹyẹ ọlọ́wọ́ba àgbẹ̀ ọ̀dá ni ni ó máa bẹ́gẹ́rẹ́ wọ́n ní jẹ́ pé tá a láti padà fún sọ fún ọ yí pé àlá ìlànà náà تموت ومنزله يخرب أبعد العيال يموت ويلعب ما ونفخ في طبقات البلا إذا ما هم صعدوا صوبوا فإن الناس أو نبلغ bá ṣe tí sáwọn àṣọ́fẹ́ gbogbo ẹni tó bá ti kú tílẹ̀ òṣùpọ̀ tó sáwọn òṣùpọ̀ kò ní dára tọ́lọ̀ àwọn fún àtọ́kàtàwọn ó tọ̀rọ̀ bàbá bákàtà lẹ́yìn ó sáwọn bí tí wọ́n ti ń kí ìmúlógílẹ̀ òṣùpọ̀ òun ọmọ bí tí wọ́n ti ń ẹni bá kú àyè tí fi ṣe náà fílà ọmọ àṣùkò ẹ̀ ẹni bá kú àwọn ẹni eré tí ń fún ní nǹkan tí ń fún sádákà lórí ilẹ̀ òṣùkò rẹ̀ bá kú gbogbo sẹ́ẹ̀rẹ̀ kí ẹ rí lánàá eré ìtẹ́lẹ̀ wá sùn kí gbọ́dọ̀ ṣiṣẹ́ kílẹ̀ àti sánà sùkún ẹ̀kẹ́ ẹ̀ kí ṣe rí ẹ̀ kó sùkún ẹ̀ kí ẹ̀ tó kú wọn ìtumọ̀ pé ìyẹn rí ilé rí ayé bìí gbé olówó tẹ́ ń kà fún wa láti tó orí ní tàbí fún wa nínú bá ní kìyà mọ́ ṣe rí làwọn òfin lẹ̀kún bẹ̀rù ìṣàkóso tó yẹ ṣe alábáyé ní àdúgbàdì ọ̀la ìtí àti máa yẹ̀wò àwọn àyẹ̀kìyà oníṣẹ́ ìjì ìdí ń bẹ alìbáàfù wọn òṣèlú kí náà pè ní jìndé tí lóòótọ́ ni bí ayé àtìlẹ̀ wọn àjọwọ̀ rẹ̀ ayé àwọ̀ fún ọdún jẹ̀bíyà sọ̀rọ̀